محمد صلى الله عليه وسلم اتلون قوم بابنات ورارير تواصوا عباره أمدلون وبا قصانوا ونات لو بيوا أتوان الزاوة أتوان وقاوة تبقوا جمال قوني والوبين ثم ديات لبنا ثم ساتوانوا يجوا قلاية القيامة ولا القرآن الكريم ولا لا إله إلا الله كلا تافي سبحان لك أني وراجوني هنا masáìl jahiliya àwọn ìkójọmá ìfẹ́sí jahiliya tí àwọn ìṣẹ̀rí john tí wọ́n ń ṣe ah, àwọn ẹ̀kọ́ wọn yìí tí wọ́n kọ́ ọ very very important láti tẹ̀lé máa mú lò bí ara ìtàkùn fún wa pé àwọn ẹ̀kọ́ wọn yìí wọ́n máa mú lò àná wọ́n ròyìn ìṣẹ̀lẹ̀ kí fún mi ìṣẹ̀lẹ̀ ó sì ń pè àmọ́ sí mi lẹ́mà ìṣẹ̀lẹ̀ àpèsí ìgbàsáà náà púpọ̀ mọ̀ pé nípa kí ẹ máa fi iṣẹ́ ìdáwà ti fẹ́ ṣe kí ẹ fún ìfọ́tì ló mú àfáàyàn sí ti ṣèyàn bọ́n àwọn pé ìgbà kan àwọn ò ní fi pé ìdàgbàsókè ní súnà tọ́ọ̀ wọ́n ń ṣe ọwọ́ wọn wá sí iṣẹ́ wọn wá lọ déédéé iṣẹ́ wọn wá lọ déédéé wọn lè bá ọ̀rẹ́ nǹkan wọ́n náà wá mú ọ̀dọ̀ àpá wọ́n náà sáà yẹn ó òun gbọ́n gbọ́n tó gbọ́n láwo ni wọ́n ń jẹ́ ló ń mọ̀ ó náà sáà wá gbé igbá wọ́n á mú ọ̀gà ọ̀gà láàyè wọ́n á fi sínú báyìí wọ́n á mú ọ̀kìkì dúdú àjọ dúdú yẹn ìgbé bí ó máa bọ́ fún ọba wọ́n dáàbò ọba yẹn mọ́lẹ̀ wípé ọwọ́ ojú ọ̀gá yẹn nìkan lè lọ sí ìta wọ́n á mú àwọn owó ẹ̀yọ bíi mẹ́fà àbí méje nípe ni wọ́n fi lórí ẹ̀ wọ́n á gbé fún òpópónà lè fi wẹ̀ ọmọ bò sí ilé ọmọ fi rẹ̀ ní ìṣọ̀ òsì náà kò rí ìtara ọ̀hún náà ó ní wọn fi o orúkọ wọn orí sílẹ̀ ó sì lọ àwọn afẹ́ bí o kọ̀ọ̀kan ní ẹrù òun nílé o tó wá bí wọn ní ara ọ̀gbọ̀n ọ̀tá ìsìn táwọn ọjọ́ ní ẹ̀rẹ́ ẹ̀rẹ́ mọ́lẹ́jì náà ní ìsìn ẹ̀jẹ̀ náà ní ẹ̀rẹ́ mọ́lẹ́jì náà ní nínú gbọ́dá afásúnà ẹ̀pà yìí ìgbẹ́gbẹ́ afásúnà ẹ̀kọ́ afọ́ nínú gbọ́dá yìí gbogbo alẹ́gbẹ́ ayé pé sáwọn alẹ́kùn ó ló lẹ́nu ọ̀sọ́rọ́ tí yàtọ̀ ní ọ̀dà yẹn fún tiẹ̀ wọ́n wá ní òun ní ẹrù òun òun ìfẹ́ tẹ̀ àmọ́ òun sí ní ògbòrọ̀ta òun rẹ̀ ní owó tó wọ́n òun bá lówó ó wà bíi nǹkan jọ tóun olùdẹrù kí bàbá olùdẹrù yẹn olùdẹrù yẹn ìyá àwọn wa ní ògùrọ̀ tá kí ni kóun ṣe tó bá pàtó òun yẹn máa pàtó náà nígbà wọn bí àwọn tó bí tó ti di àlùsùn náà ní ìtàn yìí àti náà wá ní à ah, gbọ́dọ̀ mọ̀mọ́ rẹ̀ ìlú ni wọ́n fẹ́ ra nítorí ìfà yẹn ti kàwó yẹn lápò òkú fún un wípé kó lọ bí a bùkátà yẹn iye owó tí ó bá fi ẹ̀ka dọ́là ní ẹ̀ka kù ó yẹ ní kó wọn lè bí bùkátà yẹn kọ́mọ́tà ó ní bí kò sí fún un ó ti dé kó wọn sọ̀rọ̀ fún mi pé ẹ̀ka gbọ́ àlùkù ní àwọn àpá ìlú wọn ni àwọn ọlọ́yìn wàláyé tí wọ́n fún un rárẹ̀ olóhùn sọ fún báwọn tí mùsùlùmí ìlú wa báwọn olóhùn sọ fún báwọn ọmọ ọ̀rá rẹ̀ tí wọ́n fún ọ̀rọ̀ tó wẹ̀ tó fún ni wọ́n sọ ọ̀rọ̀ ánì sí náà ìfún àti oní agbára ìfún ńlá ìjọ yẹn olóhùn náà ní jẹ́lú lọ bí sunna àná sọ kíkà sí mi máa ń pé ẹ̀sì yẹ kí ìkò fíjà fún àwà kálìdá àmọ́ ìwà táàmà ò a ń bẹ̀rẹ̀ ọba fún ọ̀fà ní àjẹ́bẹ̀rẹ̀ aláàkọ́ ọlọ́run fún àfáà ní àjẹ́kọ́ ni ìjẹ́bẹ̀rẹ̀ ti jẹ́ nígbà ní owó lọ́wọ́ kò lè ṣe àmọ́ ọlọ́run afúnnáwó rẹ̀ ilẹ̀ fẹ́mi dáadáa ẹwu tó fi ra náà ọ̀rọ̀ àwọn àfáà jùmíjòkè ẹwu kí ẹ kí ní pàṣẹ sí ìgbà yẹn ó fi mí. kí a fi èèyàn kí èèyàn ń fi. Ara o, yóò bá ní yóò tíbi ká yóò bá ní ó ní aṣọ aláṣọ ní ọ̀bẹ̀ ìdàgbòrà ó ní á ní aláṣọ yóò máa kí máa lò ó tiẹ̀ nù ọlọ́mọdé aláṣọ aláṣọ yìí wà aláṣọ yìí ti dọ́kọ́lọ̀ ní ọ̀dọ̀ lọ́nà tó dé sí ìyàmù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn yẹn ń ṣe àwọn àwọn kan ti la aṣọ náà ni báyìí ni wọ́n láyé tó ní oṣù tí báwọn ní àwọn tí báyìí náà sì báwọn kì í dà kó ọ̀pọ̀lọpọ̀ jù ní oṣù tí báwọn nílẹ̀ pẹ̀lú ẹ̀ nígbà tí kò bá sì dájọ́ rẹ̀ bí wọ́n wá ní ìdájọ́ rẹ̀ wọ́n náà mú ọ̀fẹ́ tí bá ń kíkọ́ àti ìgbà tí bá ti nípa àwọn olóògùn kankan yẹn ó ní ọmọ ojú ẹ̀wò ọmọ ojú ẹ̀wò nípa tó wà ń dùkú yẹn nígbà tí àwọn akẹ́kọ̀ọ́ ní òbòjú kò wá ẹ̀ pé ọ̀gbẹ́ni tó ṣe kí ní ìfún yìí ayé mẹ́rin ní islam dídìlẹ̀ ní ẹ́ o táàfin múra nìyẹn táàfin múra nìyẹn ọlọ́wọ́ bá fọ́ àmì ọkùnrin tó wẹ̀ bùbá ọ̀nà bá ti kúrò nípa lima ọ̀sẹ̀ sáà báyìí ìgbẹ́lẹ̀ báyìí sí àkàwọn ọmọ nípa kékeré kékeré ìlú rẹ̀ tó mọ abẹ́ ayé o ọ̀dọ́kùn ọ̀dọ́ fún mo kéré rẹ̀ ọ̀dọ́ mọ yín mo ṣe o ẹ̀mẹ́ta ẹ̀mẹ́ta fún bàbá yín o ọ̀dọ́kùn ọ̀dọ́kùn pé àwọn bíbí yìí nípa ẹ̀sìn ọkọ̀ tó wọ́n náà ni o ó ní wọ́n mọ̀ sàfihàn ní báyé o ó ní wọ́n ti pè é sórí bùkátà àjọ mi ó ní wọ́n ti gbé gbé gbé gbé ẹ́ ààrẹ mi náà àbí rẹ̀ rẹ̀ mi olóòtú ọ̀rọ̀ onímọ̀ olóòtú ọ̀rọ̀ wọ́n láàmú màmá mi rú ẹ̀ kí ni ìjẹ́ ìjẹ́ yọ ọwọ́ nìkan bí ilé dáàmà pé wọ́n ní gbogbo màá lẹ́yìn sínú ìlànà ẹ̀mà tí kọ́ láti náà sí ìjọba ẹ̀dàkùn mú bẹ̀yìn ní ẹ̀dàkùn nígbà tí mo ń kọ́ láti rí ẹ̀dàkùn láti kọ́ ẹ̀dàkùn wọ́n dá mi dúró fún ọgbẹ́ tí mo ní tí mo ń bọ̀ wá sí Náà? Náà. Náà. Thank you bó ti agbúgbó ti lẹ́kùn agbúgbó ti sọ̀rọ̀ fún yìí láti mẹ́rin àwọn ìwà ọdún ìjọba ìjọba ìjọba ìjọba àmìrù tó wọ́n tó ṣe lánàá ẹ̀ náà pẹ̀lú ògùn ọlọ́ọ̀bọ̀ kọ́lọ̀ sí ní dáyà fáwà gan fún àkọ́lọ̀ sí dáyà fọ́pọ̀lọpọ̀ ọlọ́ọ̀bà kó fàánù wà ní orí òkú dáyà àkùnrin kàákàl bátìlù ilẹ̀ bátìlù àkàlà ìyàwókò àwọn tó bá sínú tíra wọn tíra sẹ́lẹ̀ adam rahimahullah náà ládójú náà ládójú so kí wọ́n bẹ́ tó kí ká wọ́n bá bú tíra Saudi ni wọ́n ní ṣé àwọn ará Saudi náà òkè Saudi náà lóyún rẹ̀ oye ṣé adam sẹ́jú wa tó kí adam ọmọ pé wọ́n á fọkàn bọ́ wọ́n tó kí náà yóò bala'ihu ọlọ́run bá kúta àwọn mọ́tò wà nù láyà dára kẹyàwó ọlọ́run bá rí báyẹ̀ ní àpèjì àwọn ìfọ́nù kíra nílò sí kíra mi kíra yẹn ó tó tó ọ̀rọ̀ kúnlẹ̀ tó tẹ̀jọ́ ń yarí fún iná ìgbà gbọ́rọ̀ yọ káyọ̀ tó pa rẹ̀ ó lọ pé bí akéèyàn sojú bí ẹ̀mẹ́ ó lọ́rọ̀ tí mo tó ń sọ yóò èèyàn gbọ́rọ̀ sọ́síta ò tó bá sọ́síta wọ́n lè lẹ̀rẹ̀ lóko ní ilẹ̀ Yorùbá àmọ́ tí ń tẹ̀lẹ̀ ní ẹ̀wọ̀n wọ́n ti báwọn ọ̀pọ̀ ọmọ ọmọ ìkàdà nù ní ti bèrè ọgbà púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ tó ta ọgbà wa tó ó di ìlú náà ti lọ sí ẹ̀ ó di ẹ̀kọ́ ọba púpọ̀ nù wà nù. ó níyàm ọlọ́ọ̀bà sọ̀rọ̀ àwọn òṣèlú ìdẹ́sìn àlẹ́ náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلحادكم في أسماء الله وصفاته إعادهم إلينا جنتال إلينا طبعا دباء مسلمي إعادهم في أسماء الله وصفاته كما يشي الحاد كما تجر ربا بسوا أمر قلوبا أبي أمر قلوبا يعني قرآن tí kò bá ń súnmọ́ nǹkan tó yí sámi ìgbà pé alẹ́ òkúta ọmọ ìrà dalek ìjẹ̀bú ti ara ọfà ọmọ ìrà dalek ìgbàmọ̀ fún báyìí ìlàhàdì ó di wà ní ọlọ́ọ̀bà sí sí ìlàhàdì sí ìdẹ̀rọ̀ ọlọ́ọ̀bà ní orúkọ náà bàtà wọn àròyé wọn á ní Qur'an kí ló dé mo fi tẹ̀wé Qur'an kí ló dé mo fi tẹ̀wé Qur'an káwọn àmì tó wọn sọ yìí ẹ́ ẹ́ mi ló ń bẹ̀ thank you very much ṣé o wọ́n sọ̀rọ̀ yẹn bombaz rana dáàmú olùkọ́ rẹ̀ dáàmú olùkọ́ rẹ̀ Qur'an sísọ ọlọ́ọ̀bà ni ó ń lè wa Qur'an sísọ ọlọ́ọ̀bà ni ọkùnrin síta ó ti wá sí wọ́ọ̀nù ẹ̀ ó di yíwa náà dẹ́kùn lọ́wọ́ kẹrù المسألة الثامنة وثلاثون مسألة عن المسألة نعمل في الصفات ما يصف ولا بقدع يقول تعالى لكم ظننتم أن الله لا يعلم كثيرا مما تعملون يعني أي ملوك يجب أن يولوا بعضهم ولو كنت أجل سنين يشير الصفات وإروين أي الصفات الله عز وجل الذي أثبتها لنفسه هناني صفة لعبة تجري من الفارق الإعلان في اللغة مع نمينا الاستقام إن كان لي إعهاد من ملة من وجه من يشير ملة عن الاستقام أوكي شكرا إذا كنت باي إذا كنت باي ìdè gbígbà gbígbà yẹn lọ sí ìgbà kó wá tẹ̀ ìdílé náà lọ́fà ìsàrí tó máa gbé bí l ìsàrí tó máa gbé bí kí wọ́n fi ní kíni ìdè yẹn ń kì láhàd ìhàd nù ìsàrí àdúgbà yìí gbígbà bí ẹ̀ṣọ́ wọn kì ní àti ìsàrí àdúgbà yìí tó ti gbígbà yìí wọn kì ní kíni ìhàd ìdè yẹn inú èdè ìgbà ní ìhàd lọ́nà ìgbésẹ̀ kí ẹ̀ṣọ́ kọ́nà ó di yẹn المراد به هنا الميل في سلطة الله يعني كي يستقل بيروع وفي قلوبه ومن ذلك ما فيها عنه سبحانه وتعالى على قبل الطوبة وذكي في القرآن صلى الله عليه وسلم لا في صفات إلحاد بأن كي حق الطوبة يأتي إلحاد يناني. لأنه ميل عن الحق لو يطلو بطوع بايس الأدماء يكون بيطوع يعني حراف عن الحق يطوع يعني يطوقتنه يتقوم منه فآل الجاهلية كلام الجاهلية يلحدون في صفات الله ما في الإلحاد يتقربا بمعنى أنهم يجحدونها ينفعونها عن الله هو يوم الجد مجنيا تعالى ولو جبه لأنه ما حق صوبة أنا تدريب قام بالجان صلوه كون ولو بحقني واني بسم الله الرحمن الرحيم كاني الله تاني الرحمن تاني الرحيم أنا بيلي والله جبه وما رفض الرحمن إلا رحمة يباما يعني خلينا ما دام يباما رحمة يباما العرب بقية رحمة بوجود الحي هو من قاري خذي وعلم بصوان والله بام الرحمن إلا رحمة يباما رحمة يباما رحمة يباما بام لأنهم يجحدون وينفعون عن الله والدليل على ذلك كله تعالى iná ni ẹ̀rọ ń pè máa kún tún tẹ́sítà ìrọ́wọ́ná àni ẹ̀ṣọ́lá àlérò ẹ̀lérò pé bó ti fi fi ẹ̀yẹ́ṣọ́lá àlékún sámù ọkùn tí àwọn ẹ̀tí yí àwọn àgbọ́ ọyọ́ màgbéyẹ̀ gẹ́ẹ̀sì yí bọ̀ àbùsọ́rùkùn àwọn ìrìnà yí màgbéyẹ̀kùn àtàwọn awara yí ọlọ́ọ̀bà láyé alamukasiru mímọ̀ tí a mọ̀ lóòrùn ọlọ́ọ̀bà ọmọ ọkùnrin tó ṣe níṣẹ́ ẹ̀sùn dánbọ̀ aláyé alamukasiru mímọ̀ àmàlì wọ́n lè rúkọ́ ọmọ ọmọ ọkùnrin tó ṣe wọ́n هذا وجه الشاهد من الآية إليه تقع في من آية هنا العلم سبب من pé ìgbà nígbà tó bí ní ìsìnkú láì sàárà wọ̀ tààrà tí wọ́n sí ọlọ́ọ̀bà owó ya mú kọ́kọ́ṣe ọlọ́ọ̀bà ní gbogbo bàbá dákùn ní ìjọba mi ọkà wọ́la yá fa àléhì ṣe min àmàlì ìbàdì min omi gẹ́rì gbogbo kò sí ìjọba ọlọ́ọ̀bà nínú àwọn iṣẹ́ àwọn ẹrú ẹ لهم ما تسرون وما تعلنون وما كان سيأتي رجل ثم تنفيذ ذلك لهم ما كان على من تسر وما يكون أسلم تسر ومن لم يكن لو كان كيف يكون على من تسر أسر دون بعد السر على من يعلم ما كان أمر تسر وما يكون أمر تسر لم يكن انتوسنه لو كان انتوسنه كيف يكون علمه إبا سبحانه وتعالى شامل ومحيط بكل شيء ملوبة شامل أقرب تفاكع ومحيط بكل شيء أقرب بالتفاتع من ظن أنه لا يعلم بعض الأعمال إقبال القرب ومحيط واسعه عنده يكون ملحدا ìgbàkínú ilé ìkúnlẹ̀ òtún nìyẹn lè sí ìfẹ́lẹ̀ ńlá níbi àwọn kíkọ́ ọlọ́ọ̀bà náà fi ń lè sí ìfẹ́lẹ̀ ṣẹlẹ̀ akọ́kọ́ ọlọ́ọ̀bà òtúnṣà ń pa ìdóǹsì ni. bàtàrà dúró وذلك ذلك بيان ظنكم بل ظننت بربكم بيان يعوير فاندروا في في ربعي أي ارباكم أربعي أي وقات في الرجع وام يضبطني باكو ذلك حول إيه، ما يبني عن يماله إذا ترجع فرود يوان ربع أي أوقات في الرجع أي هو الحلاك فأصبحت من من الخاسرين واجب أن أخذت فايت ولم جاءك فايت على القيامة دل على أن من نفى صفة من صفات الله سبحانه وتعالى من نفى صفة من صفات سبحانه صفات الله سبحانه وتعالى كانت تجد ما حقوقه صفة كلمة إنه متسبع لأهل الجاهلية إلا بباء في تفريج وجاهلية بأول من أشد الوعيد لري مثل وعلى هذا يكون الصنافات والصفات الجهمية ومعتدلة وأشارلة وما تريدية فقد ورثوا هذه بها من الجاهلية الله أكبر وعلى هذا فالذي يجعل صحيح روايته يكون نافات السفاة قد يمكن رلوبة كما تجي تسرلوبة مع رلوبة فوق الجهمية لا والجهمية والمعتزلة والمعتزلة مع سائرة مع سائرة ماتريدية تمام ماتريدية قد ورثوا هذه خطبة اسمها ايه في سي حاسبة كوي حاسبية بلوكوي من أهل الجائلية جائلية وأنهم متعرضون لهذا الوعيد شيء ولا بلدوكو ìlérí ọlọ́run tó gbà yìí tó lòdì kọ́ ẹ̀yẹ́ kòrò wọn lè anáwó gánà bí bá ẹgbẹ́ ń lọ sọ́ọ̀rì torí pé wọ́n nílò burúkú fún ọba wọ́n nílò burúkú fún ọba òmìnira ìlhàdì fi sifat nínú àwọn ìlhàdì kí ẹ máa sọ́kànà níbi àwọn síkọ̀lọ́ ọba kàwé lọ́ha ọ̀sọ́fà ìmàníyà àṣàhí ìlàmánì bátìl kàwé ìsìbára ìsìbá bí kí ẹ chẹ́njẹ̀ kí ẹ gbé ìtumá rẹ̀ fún mìíràn wọ́n tún máa gbìyànjú rẹ̀ lọ sí ìtura irọ́ yìí lẹ́yìn lọ pé ṣe wá ìsìláàánù ẹ̀n ìsìlá ọlọ́run gbégbé ọlọ́run bá sọ́n tala ọlá rẹ̀ ara ti gẹ́gẹ́ gbá ọlọ́run kọ̀ǹtún wọ̀lùyẹ́ dúró bí kúdùrà kí ẹni gbá ọwọ́ ọlọ́run ọba agbára ọlọ́run ọba nìkan kí kí gbọ́wọ́ ni bẹ́ẹ̀rẹ̀ dáàlì kí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni ìrẹ̀hánì fi hàn من الإلهام سيئة تفويض معنا إلى الله من إعلان إلى السيارات إتمال السلطة وجهل معناها أما اليوم وعد دنيا شمارة أما شمارة التي تدل عليها نصوصها سوى نفس القرآن من السيارات عشان بقاسي والله تعالى عالم إليني كري أرونيكا kíkà ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́dún bá fẹ́ yíwọ ọlọ́ọ̀bá ìdájúkẹ́rọ ọlọ́ọ̀bá bọ́nà tó rán níbi muhammad sallam alìbàdí alkiyama barikum salam bila ọwọ́bẹ̀ ọjá rọ̀bùkà wal malaku sufan sọfà jẹ́gẹ́ ìgbùdó ọjá rọ̀bùkà ọjá rọ̀bùnà madi yẹlẹ́kùbìdìláàlì madi dalilu jalali subhanahu wa ta'ala àti ẹ̀rẹ́ bí tàwé lòsì kọ́dé tàwé lòsì kọ́lùmù síláńdùlá bẹ́ gbogbo tàwé ní ilhaj gbogbo ilhaj tó ní tàwé gbogbo ilhaj wà god tàwé ìpìkàlù àwọn ìpín ilhaj ó bí wa ní gẹ́gẹ́ mẹ́rin pé yóò tọ́fà mọ́nìí kọjá rọ̀bùkà wọ́n mọ́lákù sọ́fà ń sọ́fà ẹ̀rì kí ni mo tù nígbà tí wà lóun mọ̀ pé àwọn tí ó kírun nígbà tí wọ́n wà bí bá dé gbangba kìíyàmà ní ibi tó yẹ lọ́wọ́ bá àwọn mọ̀lẹ́kà tó tó kú lọ mú ibi tó yẹ báwọn ní mímúlẹ̀ èdè bí wọ́n aṣojú ìdílé fáwọn ìgbà ọ̀gbà yẹn ó di ìwà ó ṣe nìyẹn tàwílù mo ti ta ọ̀gbọ́nà mọ̀jí ìdá ìlà amúrìlá ó di ìyàn ilé yìí ni ìtútù ọ̀pọ̀lọpọ̀ máa tún wọ́n yìí lọ wọ́n pé ọ̀pọ̀lọpọ̀ wa àfa máa fi ẹ̀ka ìyàrá ni wọ́n bí bókò bí ana bàbá ali fàkìríyà bàbá maliki المعلم في العقيدة الشاعر موضوع أتوجه صوت wọ́n gbà pé àrùn súnà ní àwọn àṣáyè àmọ́ àrùn súnà mẹ́ta lójú bá mẹ́ mẹ́ta ní òkè níyà mẹ́ta súnà àṣáyè ó ti tẹ̀lé fún yẹ́rí ọ̀fọ́ àpòjọ́ méjì kọ́ wà ní yunifásitì nípa ọ̀rọ̀ ní àṣáyè àbẹ́yẹn mọ̀tẹ́bìlẹ̀ ó wá ní

àtàwọn tí ìjọba wọ́n tẹ̀lé wọ́n tẹ̀lé pẹ̀lú pé àwọn gbàntóyìn bẹ́ẹ̀ tí wọ́n kó nínú àkíyíjà wọn kó láti gba mọ̀tẹ́lì ráyìn ó di wọ́n ti ká ti fún mi ó lè bá àwọn gbé káwọn náà lọ́mọlẹ́ tó àwọn gbé ìlú wọn ẹ̀rọ ọlọ́wọ́ wá ní bàbá yẹn ti tẹ́lẹ̀ àwọn gbogbo ìdáná àlè ìdáná bí sunshine yà kíláǹtì sunlight kíláǹtì ìbálẹ̀ ti yọ ìbálẹ̀ òun ti yọ àlè ìdáná báyà ti tẹ́lẹ̀ àlè ìdáná mo ní tẹ́lẹ̀ lọ́wọ́ al'ibana ooo náà wá sàlàyé nípa túnà sí àwọn ọmọdé sílẹ̀ gan náà fúra pé àwọn ilé ẹ̀kọ́ púpọ̀ wọn ní ọ̀sán ní báńkì lóhùn so àwọn ọmọdé kí wọ́n ti wọ́n ní ara ọ̀ alùsúnà tàwọn alùsúnà ti ìgbàmọ̀ hasan alàṣà ìrànì ọlọ́kọ̀ yìí nìyí ó ní ẹni hasan alàṣà ìrànì bí i alùsúnà tàwọn ẹ̀yọ́kù alùsúnà ti inú tèmíyà ní ọ̀hìnmọ̀ ọlọ́wà yóò fà á lọ́pọ̀lọpọ̀ wọn rí túfì yẹn wọn lẹ́yìn ibi tèmi àtọ́ọ̀rọ̀ ìjọba kọ̀ rẹ̀ pé ibi tèmi àwọn kó máa bú ẹjọ́ ìníyàwó tó fi kú ẹjọ́ ìdíkẹ́ ìdíkẹ́ tó ń wọ́n yàrá ó ní wa lọ́wọ́ bá kú sànù wa ni wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu.